ẹyẹ ènìyàn wa wàhálà ńlá leléyìí o wàhálà gidi òun leléyìí ha àwọn agbésùmọ̀mí wọ́n ti kó gbogbo obìnrin inú ìlú tọ́ o wọ́n ti kó gbogbo obìnrin báyìí o wọ́n ní àwọn táwọn bá ti jí gbé lóbìnrin àwọn á fi wọ́n ṣaya ni o àti wá ṣe nǹkan báyìí fọ́nrán ilé tẹ́ ń wò yẹn àwọn obìnrin mẹ́tàléní ọgọ́ta sixty three women lẹ́ ń wò lọ́dọ̀ wọn yẹn níbi tí àyà ti kò wọ́n dé wọ́n ti ṣe fọ́nrán wọn síta wípé ẹ wo àwọn táwọn ṣẹ̀jí gbé yìí o àwọn á fi wọ́n ṣaya ṣẹ́dá àwọn obìnrin tẹ̀ ń wò yẹn ọ̀rẹ́ wọn ló ń ṣe márẹ́jì o <laughs> wọ́n ń sin ọ̀rẹ́ lọlé ọkọ ni o ni wọ́n bá kó sí páńpẹ́ àwọn agbésùnmọ̀mí ni wọ́n kó sí wọn lọ́wọ́ ni wọ́n bá kó wọn débi tí ẹ̀ ń wò yẹn ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n ti gbé ìbọn lé wọn lọ́wọ́ wọn náà ti di ara àwọn àwọn á fi wọ́n ṣaya ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ́dẹ́ wàhálà gidi lélẹ́yìí báyìí ṣebí wọ́n ń kó àwọn èèyàn tẹ́lẹ̀ tí wọ́n ń gba ránsọ́ọ̀mù wọ́n ti ti bẹ̀rẹ̀ o eléyìí tí wọ́n ṣe nígbà táwọn ṣí bọ́ọ̀gẹ̀ òun ni wọ́n ti ti padà bẹ̀rẹ̀ báyìí o àwọn á kó àwọn obìnrin àtọmọdé àtàgbà wọn á fi wọn ṣaya ẹ wo èjì àwọn ọmọ tó wà ń bẹ yẹn ẹ wo èyí tó dàgbà nínú wọn ọmọdé wà nínú wọn tó jóbìnrin wọn náà wọn á fi wọn ṣaya. ẹyẹ ènìyàn wa ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn o ẹ jẹ́ ká wá nǹkan fìdílé ká fìdílé nǹkan kẹ́ ẹ bá wa gbọ́ àlàyé àwọn ẹlẹ́rìí tí wọ́n tí wọ́n wọ aṣọ ọmọ ogun nàìjíríà yẹn àwọn agbésùnmọ̀mí nìyẹn. Ah, kuma akwai wanda zai iya ansa su sai ya jaraba ya gani tun mun mun ya sunan kuna gani ya bi wurin hamsin da uku sittin da uku su daina wata ƙarya sittin da uku hamsin da uku hamsin da uku har da uku hamsin har da uku sittin dai sittin da uku yara amarya ma ɗin hannun tegas yari kati ranar Da amarya za a ɗara mata aure in dai ba fanshe ta ba ga kuma direba ga direban suna

a taimaka mana a taimaka mana ɗan uwan su kawo kuɗi a kwanshe mu a sallame mu gwamnati ba za ta yi wannan aiki ba ya yi ta wani aiki an kawo mu da ba zaki ba duka a alhamdulillah a kí gbogbo wa ní orí ìkànnì yìí o gbogbo èyí lólùfẹ́ wa ẹ tẹ wà bí pẹ̀lú wa gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire àwọn ọmọ Yorùbá àtàtà gbogbo yín pátápátá nìyà kí ẹ̀yin bàbá wa ẹ̀yin bọ̀rọ̀dá wa ẹ̀yin sísítà wa ẹ wò ó fọ́rọ̀ lẹ ti bá wa wò yẹ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn agbésùmọ̀mí yẹn àwọn obìnrin tí wọ́n kó báyìí wọ́n fi wọ́n ń ṣe aya ni yàtọ̀ sí ransom èlé tí wọ́n ti gbà ìdí tí a fi ṣó ti wá ń yí everybody báyìí ṣó ti ń clears everybody lójú wípé ọmọ adéyẹmọ hey, bàbá ìgbòho ṣá májàsọlá májàsípò owó bàbá dámì àwọn nǹkan tí wọn ò fẹ́ kó ṣẹlẹ̀ sí àwa ìran yorùbá àwọn nǹkan tí wọ́n ń sọ láti bẹ̀rẹ̀ wá nìyẹn wípé yorùbá ẹ jẹ́ kí a gbára wa lọ́wọ́ àwọn fúlàní nítorí pé gbogbo àwọn olóṣèlú pátápátá wọ́n ti ta ìlú yẹn wọ́n ti tà wá fún àwọn agbésùmọ̀bí bẹ́ẹ̀ ni tí wọn ò bá ta ni ǹjẹ́ ó yẹ kí ó ní adarí nínú ìlú yẹn kí nǹkan máa ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ yìí ká má rí ìgbésẹ̀ ọ̀kan tí wọ́n gbé ká má rí ìgbésẹ̀ ọ̀kan tí wọ́n gbé ìdí tá a fi ń sọ fún wa nìyẹn wípé orílẹ̀-èdè tó bá ti tán kò sí ẹni tí wọ́n fẹ́ gbé síbẹ̀ tó fẹ́ rí nǹkan kan ṣe wọn ò lè mú ẹni kọ̀ọ̀kan wá sẹ́ẹ̀ kó rí ìlú yẹn ṣe nítorí wípé òun fúnra ẹ̀ ó ti tán oníkálukú wọn wọn kàn ń ṣe nǹkan tó wù wọ́n ni ẹ̀tàn òun ni wọ́n ń tan ará ìlú ṣé ẹ ti rí ọ̀nà tí àwọn agbésùnmí ti gbà jáde báyìí ìyẹn túmọ̀ sí wípé àwọn ìyá àwọn àǹtí tí wọ́n bá ti sọ pé àwọn jí gbé báyìí ó di wípé kọ́ máa kọ́ máa gbé ọ̀dọ̀ wọn lọ àwọn á fi wọ́n ṣe aya. Ah! eléyìí ga o yorùbá ẹ jẹ́ ají lójú oorun wa ẹ jẹ́ á gba orílẹ̀-èdè wa kí wọ́n pín inú ìlú yẹn á máa tẹ̀ mẹ́nu ni a ò níyé sọ ọ́ nítorí pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tí a túbọ̀ ní nìyẹn kò sí ọ̀nà àbáyọ kan níbòmí mọ́ nítorí wípé a ti gbé po a ti gbómi wò olúkálukú ti mọ bó ṣe rí nàìjíríà nàìjíríà zoo zoo zoo location four one nine ẹ wo ibi tó bá yé àwọn èèyàn dé ẹ jẹ́ kí a wá wò ó láti bẹ̀rẹ̀ gbogbo àwọn tí wọ́n ti jẹ president wọ́n ti jẹ adarí nínú ìlú yẹn láti ìgbà yẹn dé bí a ṣe ń sọ̀rọ̀ yìí ẹyẹ ènìyàn wa ìwọ tó bá jẹ́ ọmọ bíbí ìlú èkìtì ó jẹ́ ọmọ ondo ogun lagos state láti ìgbà ayé àwọn bàbá wa wó lọ́wọ́ pàápàá jùlọ ní èkó ìgbà ayé àwọn bàbá jákàndé nǹkan òwò lẹ ti rí tí àwọn tí wọ́n wá ń jẹ gómìnà lẹ́yìn wọn àbí tí wọ́n náà ń jẹ pírẹ́sídẹ́ǹtì kí lẹ́rí tí wọ́n ti wá ṣe nílẹ̀ Yorùbá ọ̀nà eléyìí tẹ́rí tí a rí wọ̀nyí lẹ́yìn ọ̀nà eléyìí táwọn òyìnbó ti wá ṣe nígbà tí wọ́n náà wọ́n fún wa lómìnira ṣe bó dànà túbọ̀ ń da ọ̀dà lé lórí kí ni nǹkan tuntun tẹ́rí tí wọ́n ṣe wọn ò rí nǹkan kan ṣe oníkálukú wọn ń débẹ̀ tí wọ́n ń wa owó sápò ni olúkálukú wọn ń débẹ̀ tí wọ́n ń wá nǹkan táwọn náà fẹ́ jẹ ni ẹ wo ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́ bá ti rí fọ́nrán yẹn eléyìí tí bàbá Ọ̀ṣọ́dì yìí tí wọ́n sọ wípé gbogbo àwọn boys eléyìí tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n náwọn àpọ́ìntmẹ́ǹtì lẹ́wọ́n sọ pé àwọn gbà síṣẹ́ àti PA o àti gbogbo wọn o oníkálukú wọn àpò ara wọn òun ni wọ́n ń jà fún. tá a bá gbé ọkọ́ sí ọwọ́ àṣírí àmú ọkọ́ báyìí àgbè sí ọwọ́ àṣírí àkàkà ẹ̀ lákọ̀ọ́kọ́ sí i ìdí nìyẹn tẹ́ ẹ fi rí wípé àwọn nǹkan báwọn yìí ó túbọ̀ ń tẹ̀síwájú ó túbọ̀ ń gbèrú sí ni eléyìí tó yẹ kó fi dínkù ó túbọ̀ ó ń gbẹ̀rẹ̀gẹ̀ jíjẹ ni kàkà kéwé àgbọ̀n dẹ̀ kòkòkò ló wá ń le sí bí ojú ẹja ṣé ẹ ti rí o ìdí tí a fi ń sọ fáwa ìran yorùbá wípé ká dá dúró nígbà tí ìlú bá wà tí àwọn kan sì wà nínú ìlú tí wọ́n ń pa àwọn ènìyàn wọ́n ti wá sọ wípé àwọn obìnrin táwọn bá kó báyìí wọ́n á fi máa ṣe aya àwọn á máa fẹ́ wọn ni ẹ rí i pé wàhálà ti wá padà ṣẹlẹ̀ báyìí wàhálà ńlá gidi leléyìí wàhálà gidi kí Elédùmarè kó ṣàánú fún wa ní báyìí o kọlọ́run ọlọ́jọ́ òní kó ṣàánú fún wa ní o ìran Yorùbá màá máa pariwo ẹ̀ gbogbo lọ́balọ́ba pátápátá ẹ má dákẹ́ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ní kíákíá ní wàrà ìṣeṣà ẹ gba sọ̀rọ̀ kìlọ̀ kẹ́ ẹ lọ forí korí kẹ́ fi kùn lukùn kẹ́ mọ bẹ́ẹ̀ ṣe máa pín ìlú yẹn bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ pín inú ìlú kóníkálukú lọ láyọ̀ àti àlàáfíà ṣebí ẹ rí pé àwọn tó sọ̀rọ̀ yìí èdè wọn náà ni wọ́n sọ síbẹ̀ ìdí tá a fi ń sọ nìyẹn ẹ kí wá ni àwájọ fẹ́ máa ṣe kí wá ni àjọṣepọ̀ wa nígbà tí èdè wa gan kò ti kò kò kò jọra wọn a ò jọ sọ èdè kan ẹ wá ní ká jọ wà pẹ̀lú ẹ̀ àwọn nǹkan tí wọ́n sì kọ sínú constitution ni wípé tí ọgọ́rùn-ún ọdún bá ti pé ẹ pè wọ́n kẹ́ wá béèrè ǹjẹ́ o ẹ̀yin báyìí o ṣé ẹ fẹ́ bá wa tẹ̀síwájú o ìyẹn ẹ̀yin náà kọ́ ṣé ẹ fẹ́ bá wa tẹ̀síwájú o àwọn wọ̀nyẹn lọ́wọ́ sọ wípé ẹ ẹ ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ẹ̀yin ò tẹ́ ẹ ṣe ìyẹn ẹ ṣáà ní àfipáṣe dandandandandandan ó yá o ẹnìkan ló máa débẹ̀ tá yí gbà padà ẹnìkan lá débẹ̀ tá tá tó jẹ́ mẹ̀sáyà kò sí mẹ̀sáyà kan níbì kan ní orílẹ̀-èdè yẹn kò sí mẹ̀sáyà kan tí wọ́n fẹ́ wá gbé sí orí àga yẹn tó fẹ́ rí nǹkan kan ṣe kí wọ́n pín ìlú yẹn kí àlàáfíà kó lè jọba ẹ wò wọ́n o àwọn lẹ̀ ń wò yẹn inú wọn ti dùn wọ́n gbójú gbóyà kò sí ìbẹ̀rù ìbẹ̀rù ń bo léṣe <laughs> lójú kan tó ń gbé sọ́wọ́ yẹn ẹ ò rí adúrú jágàmù tó ń gbé kọ́ àwọn ọmọbìnrin yẹn lọ́rùn ni ẹ rí báyìí kílẹ̀ ni mo rè é ṣàánú fún wa ni o orílẹ̀-èdè Yorùbá òun náà nìkan lọ́nà àbáyọ sí gbogbo ogun bandits gbogbo ajínigbé kidnappers wọ̀nyí orílẹ̀-èdè Yorùbá nìkan lọ́nà àbáyọ Elédùmarè á sì fún wa ṣe àmúwádélé ìlérí ẹ̀yin olólùfẹ́ wa àwa náà ni ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ bá wa pín ètò yìí kó kan gbogbo àwọn olóṣèlú lára kó kan gbogbo àwọn ọ̀dọ́ ìlú kó kan gbogbo ọmọ Yorùbá lára wípé ẹ ti wo nǹkan tí wọ́n ti ti bẹ̀rẹ̀ o eléyìí tí wọ́n ṣe nígbà táwọn ṣí wọ́n ti padà bẹ̀rẹ̀ o kọ́lọ́n kó ṣàánú fún wa ní o ẹ bá wa pín ètò yìí ẹ bá wa fèròǹgbà tìyín náà sí abẹ́ fọ́nrán yìí ẹ bá wa subscribe sórí YouTube channel wa Odùduwà á gbè wá o láṣẹ Ìdùmarè.